wọ́n lè ní ǹjẹ́ ó bẹ̀rẹ̀ nílẹ̀ wípé annabuwa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n jẹ́ àfijẹ́ láti lò gẹ́gẹ́ bí ìdáàbòbò fún àwọn ọ̀tá rẹ̀ láti lò gẹ́gẹ́ bí ìdáàbòbò fún àwọn ọ̀tá rẹ̀ olùgbé ìgbé wá òun gbọ́ lẹ́nu àfáàkàn sí ohun rẹ̀ ìjọ́ ọ̀tá ọlọ́ọ̀kọ́ yìí náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yóò wọ́n bí olùbéèrè ní ìjẹ́ ọ̀tún níhàn ọ̀tún níhàn yára ahọ́n ni àbí àṣà ìjẹ́ ìsìláàmù fi àyíká ìjẹ́ ìsìláàmù fi àyíká ẹlẹ́ẹ̀kẹta ní ìbéèrè olùbéèrè ní ìjẹ́ ó tọ́ fún mùsùlùmí ìjẹ́ ó tọ́ fún mùsùlùmí kí ó tọ́jú àwọn ọjà pamọ́ ìyẹn àwọn ọjà bí àwọn èèyàn ní bùkátà sí títí tí ó fi tó owó lórí títí tí ó fi tó owó lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ni olùgbèrè ní tí ìmọ́gbò mọ́sálásí wa tí ó bá jẹ́ oníjálàbí ǹjẹ́ a lè ṣe sọ̀láti lẹ́yìn rẹ̀ ǹjẹ́ a lè ṣe sọ̀láti lẹ́yìn rẹ̀ ó ní ọdún fún ó ní ìgbé a lè ìgbẹ́lẹ̀ ní ìjẹ́ a lè jọ orúkọ ilé ìwé wa ní Al-Aziz Islamic School Al-Aziz Islamic School ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà ìbéèrè yìí ní ìjẹ́ tí mùsùlùmí kan bá kú tí ó lẹ́tọ̀ọ́ fún àwọn ọmọ rẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ olóore kan tí ó ka aburú bí oúnjẹ òun yẹn ṣe rẹ̀. Náà, olùbẹ̀rẹ̀ ní ní ìyá mi, ìyá mi, wọ́n máa ń bo ojú wọ́n lo lè bọ́ọ̀lù ǹjẹ́ ṣẹ̀rí àti àyíká fún wọn láti ṣí ìbòjú ní iwájú mi àbí níbi bí ń bá wà olùbẹ̀rẹ̀ ní ní ìjẹ́ ó tọ́ tí ó yàn gba ilé kan tí ó jáde wípé ẹni tí ó kọ́ ilé náà ti máa ń sin ajá ìdí a lè gba ilé kan tí ó jẹ́ sí pé ẹni tí ó kọ́ ilé náà ń sin ajá. Olùbéèrè yìí ni lẹ́yìn ìgbà tí mo ti ṣe ákìdù àwọn òbí ọmọ yìí wọ́n bá ń dá pé àwọn òní bí ọmọ náà lẹ̀ pẹ̀lú wípé pẹ̀lú ẹ̀rí wípé àbí rídíò wípé àwọn òbí sọ fáwọn ẹbí àwọn family members àwọn òbí ìjọba wọn ǹjẹ́ kí ni tó ń ṣe àbí kí ni orí Islam ti wo irú òṣèlú rẹ̀ olùbẹ̀rẹ̀ ní wọ́n ní àwọn ọmọ lálẹ́ tó tí a bá fẹ́ fún okun ní Islam àwọn olàlè kàbí ní abẹ́bẹ́ tí ogún nínú Islam olùbéèrè ní ní eléyìí ìbéèrè jẹ́ ìlú ìlàìlára olùbéèrè ní ní kí ni ìdájọ́ àbá tí ó jẹ́ kí wípé tí àwọn ọjọ́ náà bá ń sọ fún wípé ibi tí a ń dájú kan ṣe kò láti rí kò ní dáwọn ibi tó wà wò náà ni yóò dájú kan ṣe ìdájọ́ irú ìbéèrè ìbéèrè tí ó kẹ́yìn ẹlọ́dún èyí tí mo kàlẹ́ ẹ̀kan lẹ́ ẹ̀ka fi ṣe ìpìlẹ̀ àwọn ilé yìí mú ní kòkó àtàkì sí àwọn àwọn jàmáà pẹ̀lú ìjẹ́ وسلم gbígbà lọ́kọ̀ọ́kọ́ náà kọ́ sí àpapọ̀ sọ fánàbí ti àṣìṣẹ́ láti wá ìsọ̀ lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀ ọba gbígbé ìsọkúsọ ló sọ ìgbọ́kùgbọ̀ lẹ́tọ́ àti jẹ́ báwò pé irú àwọn oúnjẹ kújẹ lẹ́tọ́ ànábì sọlọ́lá àlùwàlù òtẹ́lẹ̀ nígbà tí sọ fún abúlé ìsánà nìyí tẹ́jú kálukú bá ń ṣe kò ní gbéra rẹ̀ ló kọ́ rẹ̀ gángan onóòlò ń ṣe súnlá ni ẹ̀rí tó máa bá ẹ máa ṣe àṣìṣe fáwọn èèyàn tó ayé dàgbà ní ìsìn mẹ́rin ẹ̀wà ni ó tó ń parọ́ kalẹ̀ mọ́nẹ́bí dájú àṣìṣe ó fi àgbáru wọn bí wàá ṣe ni àbí wàá ìrọ̀ lásán tòun bá wọn rọ́ṣẹ́ pé òní ti gbẹnu lọ́sí gbogbo èèyàn ti mọ̀ pé rọ́ọ̀lọ́ pa tó ayé ti lajú kọjá gbogbo eléyàn eléyìí jẹ́ ló ti ṣe jẹ́ mẹ́ irọ́ nípa. wọ́n ní sáà lè máa hàn tó ẹ máa hàn tó báwo tọ́nà ń pa alukurani kalẹ̀ kẹ́lẹ́ sọ́dà kù. ọlọ́run pa alukurani kalẹ̀ kẹ́lẹ́ sọ́dà kù abẹ́kẹ́ máa tọ́kọ́ ṣe jálà kù. nítorí pé gbogbo nǹkan tí ò jọra wọn ẹ̀ lè ti tẹ̀rí fún nǹkan tí ò tẹ. ẹ̀gbà wọn kan nígbà wọn ahmed rahimahullah tó sọ nípa pé ọ̀rọ̀ wá látọ̀dọ̀ abdullahi bin abdullahi bin rabi allah rahimahullah ìgbà pé tó kìnnì bá lóyún tó ọ̀rọ̀ máa bí ẹ̀rọ àwọn àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ yìí tí tún sáyà kúránì ẹ̀rọ àwọn ọkùnrin tí náà bọ́ kẹfọ́ fún tọ́lá mú yóò gbé màá ní àkókò ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ kọ́kọ́kọ́ fẹsẹ̀ rí lẹ̀ àwọn tó tó gbèsè ní àtọ́ ẹnu ìsọ́lẹ̀ nǹkan wọn ní kéènì torí torí pé ìmáàmù ẹnu ìsọ́lẹ̀ ìmáàmù ẹnu ìsẹ̀ríà òní Ahmad ibn Hanbal kókó màdáyébù ti wà lórí pé tí ìmáàmù wa bá sọ nǹkan kan àmì ìtàkùn. ìrẹ́ ẹ̀ta wá yẹn òun ọ̀kọ́kọ́ fẹsẹ̀ rílẹ̀. Inú tẹ̀mí àpọ̀, inú sọ́yìn sọ, nítorí pé gbogbo mẹ̀dáyé, ọmọ ń gbé sí ìmọ̀ mọ́tà bá sọ láǹgẹ̀ torí ẹ̀ ní mọ́dàbí náà Muhammad kuma àwọn máa ń sọ pé kí àdìsí bá wà tọ́jú àdìsí tó lẹ nípa àwọn ọ̀sán tó bá jẹ́ bàbá kìlọ̀ nàìjíríà àwọn àṣelọ́lá tẹ́ tí ò bá lẹ lálẹ́ àwọn máa sábà bí tẹ̀lé wọ́n gba gbogbo olú rẹ̀ lélẹ́yìn oṣù bá nàbì sọ̀rọ̀ bá àdìsọ́nà lọ́lọ́fẹ́ tẹ̀ra ọ̀dẹ́bí yóò sọ pé ká máa hàn kankan mú ànábì yóò sọ wípé ẹ ó ní ọ̀la ọmọ sí ẹnu kìnìkà sí kìnìkà sẹ́nu tó fi kékeré náà lè ti bẹ̀rẹ̀ ẹ̀yọ́ sọ pé ẹ̀rọ nǹkan kan aboyún tó lórí aboyún ní ẹ̀dúgbò báyìí ẹ̀yìn tẹ́ ẹ máa hàn ẹ̀dọ́ tí wọ́n ti wọ́n wáyé wọ́n wọ́n ti wá ti ẹ̀jẹ̀ òṣìṣẹ́ tí wọ́n ti àtúnṣe lórí ẹ̀ ọlọ́run sàrùkúrá nìkalẹ̀ kẹlẹ̀ sọ́dà kù ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní sáré kọjá pamọ́ sí fún ìgbà tí wọ́n mọ̀. kò sí ìjọba burúkú kó fẹ́ǹsì pamọ́. Àgbàlá di kéèkì mọ́ lọ. Òbí tó burúkú kó pàmò kan lé kó kó pamọ́. Ẹni kó blọ́ọ̀kì pamọ́ ìjọ ìyẹn lè kó pápá ẹni lọ́n dàgbàdà láti pọ́pì fẹ́ kó pápá. Ìjọba fẹ́ fà wọn ṣe tí èèbá ti tó ń jẹ àti ní máa padà tó ń jẹ. Ìsìláàmù ìdí kẹ́ ọ́ kó pamọ́ tẹ́ bá fẹ́ kó pamọ́. Àmọ́ tó bá tó ń jẹ ní ìsìn, òun kì í tó ń jẹ ń bẹ́ nínú tó máa fi tó ń jẹ sí. Ẹ gbọ́dọ̀ kó pamọ́. Ìrọ̀ kì í tó ń jẹ sí ṣùgbọ́n bẹ́ẹ̀ni tí wọ́n máa fi tó ń jẹ sí òróró kì í tó ń jẹ ó ń bẹ́ẹ̀ni tó máa fi tó ń jẹ sí epo kì í tó ń jẹ ó ń bẹ́ẹ̀ni tó máa fi tó ń jẹ sí gbogbo tọ́jú tẹ àti tí wọ́n máa fi tó ń sí lánàá bàtà tó pamọ́ láàyè àtẹ̀tẹ̀rù ẹ̀lẹ́lọ́fẹ́ alábi sọlọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó lẹ́nìkan kì í kọjá pamọ́ ó fi àbí tí máa ń sọ́nà tí kò ń jẹ́ sí ẹnìkan kò ní kó pamọ́ àbí kó jẹ́ kó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹlẹ́jà ló ti ṣe jàmbá. wọ́n ní màmú àwọn ọmọ ẹ̀ṣẹ̀ dára táwọn lè máa tò lẹ́yìn ẹ̀yin náà lè sọ pé tó bá ti wá nù ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ní ìpamọ́ ìrẹ́lẹ̀ ti wá bí ọ̀wọ̀ yàrá ọ̀wà ẹ̀ ti tò lẹ́yìn ìyẹn sọ pé òun máa sọ pamọ́ àbí ghana bí tẹ̀ special one tí ń ṣe yẹ̀wò náà torí pé báwo ni àwọn kíláàsì ghana bí ó ṣe pé ṣé ìgbà bá wọn yẹ̀wò olùkọ́ yẹ̀wà torí rẹ̀ ń sílẹ̀ lẹ́yìn ẹlọ́tò lẹ́yìn rẹ̀ torí ẹ̀ ó ní à ẹ̀rẹ́ yóò lè máa mú orúkọ gbọ́n lè máa mú lè máa mú lẹ̀ ẹgbà lẹ́gbẹ́ yóò àwọn tí ó dára sí tó lè máa mú ẹ̀rẹ́ bí àwọn mẹ́tàlájì àti ilé máa lè máa mú ọkọ̀ wọ́n àwọn tí kọ́ àkùránì ti kọ́ níbi wọ́n àwọn àkùránì wọ́n ti kọ́ sí sí débi kan ẹ̀dá àwọn ọmọ ẹgbẹ́ pàdùn ọmọ ti lè máa mú sáwọn yẹn ẹ̀yẹ ikú mọ̀ láti mọ̀ dà fún. ọlọ́pọ̀ gan náà òsì ní mọ̀sáàtì àti pẹ̀lú jálàbí ó ti kọ́kọ́ kó ní Islam pẹ̀lú gbẹ́ńkọ́ fún màtọ́pamọ́ yóò ti máa ṣe káàkiri àti títì bàbá dé rákà kẹta àtẹlẹkẹrin nítorí àti ìṣá rákà kẹta ní mọ́kìrì rákà kínní kejì kẹta kẹrin nítorí àti bọ́ọ̀rù àti àṣù ẹ wá wà dáwọ̀. lọ́nà tí o nílò pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ló tó dé èyí tí wọ́n fi rán ọ̀tá mú sáké iná mi ti rò pé ó ti dé rákà àti súra rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kẹ̀ẹ́ ìsọ̀lá tó bọ́ọ̀rù àti ìsọ̀lá tó àṣù kí ló dé ìwọ̀n bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ máa jẹ́ oṣù kejì sọ̀rọ̀ tó náà rẹ̀ àdìsẹ́ máa ṣe dáadáa díẹ̀ àtẹ̀kọ́ alọ́jẹ́ rákà sí ní kejì sọ̀rọ̀ tó bọ́ àti àpò olóhùn máa ṣe sẹ́mi. àbẹ́rẹ́ ìkànnì wọ́n máa ṣe sẹ́mi. tó ẹ máa pé gbogbo ọ̀rọ̀ tá a bá sọ sẹ́mi yẹn sọ ọ́ kí bàtà bá tó sọ dáadáa. ibi tẹ́sí Islam fi ń jẹ́ jẹ́jẹ́ ẹ̀ ké lọ́nà tó ṣe kí a máa ó ti gbàṣẹ bá ti kẹ̀kẹ́ tó kí àmọ́ kí ẹ̀pẹ̀ tó kọ̀ ní ọ̀sẹ̀ rẹ̀ ọ̀tà kàkà ọ̀tà kàkà ẹ̀ẹ́dẹ́ tó mú owó tí fún ọ lórí àwọn òkàdó àtẹ́ká ọkàn tètè mẹ́tẹ̀ àárẹ̀ rẹ̀ ti jókòó jẹ́ ọ̀wá ni á ah, àdúgbò tí mo ti sọ̀rọ̀ wà náà sọ̀rọ̀ kàkà ọ̀rọ̀ tẹ́ sọ tó rẹ̀ ń ṣe sọ̀rọ̀ ọlọ́rọ̀ fẹ́kẹ́ máa pariwo tàgbà àbẹ́bí ikọ́ ọlọ́rọ̀ ọ̀rìn ìtàkàtẹ̀ lára tètè ọdún mọ́ sọ̀rọ̀ ní ìsìtí ọgbọ́ ọgbọ́ pẹ̀lú ti rẹ̀ àmọ́ ọ̀gbọ́n sọ irú bá ti ní kẹ́ máa tàgbà torí ẹ̀ ẹni tí wọ́n ṣe nǹkan ẹ̀kọ́ lọ já wọn bẹ̀ lọ sí ara ikú bẹ̀ ó pe táwọn tara ara jẹ ilé lọ́mọ tábà kú ó gbọ́n nǹkan tó ń gbọ́ tó ń tara rẹ jẹ ibà yìí wọ́n padà ara jẹ ayé àti lọ́ọ̀tà tó ti òkùtì má bàbá mọ̀ láéláé ni tẹnukẹ́ ní tẹ́ǹbà sọ̀rọ̀ lónìí tẹ́ǹbà sọ ń gbangba tẹ́ǹbà sọ ní kọ̀kọ̀ ọ̀pá ti wá rí lọ́nà bá ní kẹ́yìn ọmọ náà lọ́jọ́ wọ́n fi hàn ní kò ọ̀dá ọmọ kọ́ sí àrí ọ̀rọ̀ lórí ẹ̀ tí ẹ jà sí ilé ayé náà fọ́ mi nìkan lọ́mọ tó pamọ́ ẹ tábílé ayé ẹ̀yẹ́ ò sí mọ̀ ìgbé lẹ́lẹ́wọ̀ báyìí tí ẹ ti tábílé ayé láyé ọlọ́dà kan ó ti aládọ́rùn mọ́tá lé ẹ̀yin náà dà náà tó bẹ́ẹ̀ náà ní àlàájì àlàájì ṣẹ̀dá pa owó gbọ́dọ̀ ti kó lọ bọ́lọ̀ lọ́nà lọ́nà ló lè kó yìí abẹ́rẹ́ ti jàmbá àwọn èèyàn títí wọn ti wá màdí àwọn máa ṣe àwọn àwọn mùsùlùmí tí kò Àìsàdínà ìgbàlùkù. Ó ti tó. Ẹ ti tẹ̀ sí wọn. Ìtún bẹ́ẹ̀ ní ìgbàlá àmà ìṣe tó jẹ́ wọn. Ẹni bọ́ ìgbà alẹ́ ìkìláwọ̀ ìgbàlùkù. Ẹ ti fi gbogbo ọdún yìí lò sí ìkìláwọ̀ lẹ̀. Yàgbára ẹ̀. Orí ẹ̀ nínú ìsìlá àwọn ní ọ̀dà sásọ ilé iṣẹ́ wa fún wa ló kọ̀ọ̀kan tẹ́tí ọkàn máa ń ṣáàyàn yóò sọ wá di dájẹ́ yóò máa kú wá di dájẹ́ tọ́jú tá a bá wá di dájẹ́ jẹ́ ìrọ̀ lásán. amadu alhaziz restaurant alhaziz school kọjá òkè orúkọ náà lẹ́sìn tẹ̀lé ẹgbẹ́ ilé oúnjẹ ọlọ́ọ̀ ìkúlù ọlọ́ọ̀ síbẹ̀ tọ́nà lẹ́pàá ó ẹ̀pàá ó sọ̀nà ẹ̀wọ́ kọ́ mi sọ̀rọ̀. wọ́n ní tí mo lò lọ sí jẹ́ ìgbà kan bẹ́ẹ̀ táwọn máa rẹ̀ lè ṣe tí wọ́n fi pàṣẹ rẹ̀ rẹ̀ tó sí. àwọn kàlẹ́ máa bá ṣe nǹkan tó jẹ́ ládàá ló tó pọ̀ jù wọ́n lè máa tọrọ àforíjì. nígbà tó ti sọ̀rọ̀ bá àdìsẹ́ la níta bá wà lìjẹ́nà ọlọ́run ta ló fún àgbéga kò fún yà nínú àlìjẹ́nà. lọ́mọ àti ọlọ́run pé ọlọ́run àforíjì tọ́mọ rẹ̀ sọ̀rọ̀ kan bákan náà ẹ lè ti sàrà lóbi lọ́kàn sẹlẹ̀ ẹgbẹ́ bíi mọ́tíláṣí lè kàn lábí mọ́ọ̀hún kankan nítorí dáadé ní kálukú ó ti ké kalẹ̀ tó jọ lọ. lẹ́yìn bá kú kẹ́kọ̀ọ́ mọ́tíláṣí ẹkú ẹ̀gbẹ́ kàgbà ẹkú ẹ̀gbẹ́ mọ́ọ̀ ẹkú ẹ̀kọ́ lébà mọ́ọ̀lú ẹkú ẹ̀kọ́ lébà mọ́ọ̀lú ìtọ́kọ̀ wọn kú àti mẹ́fẹ́ lọ. àwọn ọmọ wa ń fi kẹ́ fún wọn máa ń ṣe gbogbo ẹ̀ àwọn olùmọ̀lẹ́gbàlá èsì ládá sí ọ̀nà wà lójoojúmọ́ òdìdẹ́ sọ́dá kọjá àríyá. ìdí ni pé bàtàkà ti sọ̀rọ̀ wá àjọ́là dárúkọ àwọn nǹkan tí ládá rẹ̀ ọ̀sẹ̀ kò fún yàn lẹ́yìn ikú èèyàn. ó sọ nípa àmàdá fi pààyàn tí ń sáfà ní lẹ́yìn ikú èèyàn. ó sọ nípa ọmọ rere tí ń ṣàdúrà fún yàn. ó sì tún sọ nípa ó sọ nípa ọmọ ó nípa ọmọ. ó sì tún sọ nípa sàrà àta àṣetí ọ̀sán. Wọ́n ní ṣé ìmọ̀lẹ́ wọn bá wọn ti kọ́yàn ní àbá àlà ti kọ́yàn. Ìlàdà ti sọ́ọ̀tì fún wa. Àwọn ọ̀la ti kọ́yàn. Kó tó di sáàbù bẹ́ẹ̀ akọ́síra kalẹ̀. Àwọn èèyàn ń kà lẹ́yìn tiwa. Bẹ́ẹ̀ akọ́yàn ní màlúwà tó ń lọ kọ́yàn. Tòbẹ́ ọmọ wọ́n sábà ní kó tó di pé ibi gbogbo àwọn ọ̀sán ọmọ yẹn dáadáa rẹ̀ ọ̀sẹ̀. Sẹ́mọ̀tá yìí lẹ́kọ́ ẹ̀ mà, ẹ̀yin náà lẹ́ẹ̀kí mọ́tà rẹ̀. Ẹ̀yin náà lẹ́gbọ́dọ̀ sí sọ́dá pọ̀ járe à kí ṣe kí wọ́n bá ń ṣe. Tí ládàá yóò fi kọ̀ǹtínì. Ẹ̀yin náà lẹ́ẹ̀kí, ẹ̀yin ẹgbẹ́ kàkà, ẹ̀yin ẹgbẹ́ mọ́tíláṣí, ẹ̀yin ẹgbẹ́ bọ́ọ̀lù. Ẹ má jọ ọjọ́ tọ́mọ ní ọ̀bà ẹgbẹ́, tọ́mọ bá máa ń gbẹ, ẹ sọ̀gá ládó ti di kọ́ọ̀tì kọ̀ọ̀tì kọ̀ọ̀tì sàrà. Ọ̀gbà ládàá sọ̀gá lójijì àwọn kan láti àwọn kíláàsì lóde ní oní àkọsílẹ̀ yàtọ̀ sẹ́ni tó kọ fúnra rẹ̀ onílàdà yọ àkọsílẹ̀ torí wọn máa fi wọn ló bí ma yẹn ti sẹ́ni kan sí wọn lẹ́ mọ́ lẹ́yìn ikú rẹ̀ wọ́n yà bí yàwó bí ma lẹ́yìn rẹ̀ ebi wọn náà ní àtọ̀ rẹ̀ dọ́mà yàtọ̀ sẹ́ni tó ṣe é kí wọ́n kọ́ lọ́sọ́ọ́sì gbọ́ lọ́gbàládá àmọ́ ló ti dín. eléyìí wọ́n ya ayàwó àwọn. Tọ́jọ́ ẹni tó ṣe pé máa borí. Tí wọ́n lè ṣe ojú bá àwọn dáadáa. Ó sì ti kàn. Torí kí ń dọ́kẹ́ ìrànlá ti fẹ́ ọmọ. Ẹ tó yìí. Ẹ padà gbé ìyàwó wọlé. Àmọ́ yìí ti dájú. Ó ti dè wọ́n pín láíláí sí kẹfẹ́ yàrá. Ṣèyá rẹ̀ ẹbí jẹ́ mọ́kànlá ẹ̀yà rẹ̀. àmì tó wá pé ìyá rẹ̀ bá fẹ́ ẹ wá pọ̀ ìyá rẹ̀ kí ìyàwó tó wọlé ayé wà fún yín láti fi ọmọ rẹ̀. àmẹ́rin ìsìn ọmọ lẹ́yìn ti fẹ́ ó tún ti wọlé àwọn àwọn tí àwọn ọlẹ́jọ ẹbí ti mọ́kànlá torí ẹ̀ ìyá ìyàwó yẹn lè lójú rẹ̀ ilé ìjẹun ti jọ wọ́n ní ilé tí ẹni tó ní ilé ẹ̀ lájá tí ń sin bẹ́ẹ̀ tí ẹ̀ lè gba lé bẹ̀ ẹ̀ lè gba lé bẹ̀ kọ́lá tó dé lájá ẹ̀ sùn pé wọlé wọ́n ti kọ́ kéèkì kan fún tó dé wọ́n ti da àbùkù tó sọ̀dọ̀ ẹ̀ wọ́n ti lọ ẹ̀ wọ́n máa ṣe ìdílé ọmọ sọ̀dọ̀ rẹ̀ lóde pé wọlé. táyà ayé tó ìjọba tó adáyọ̀ bá lọ bí ẹ̀rù nígbà àwọn tó wájú wọlé ẹ̀rọ bàálù lè yàn àlẹ́kà pé wọlé bí ajámáwà wọ́n ní àwọn ti fi ákùdù lórí obìnrin àwọn ti fi ákùdù lórí obìnrin ṣùgbọ́n àwọn bàbá rẹ̀ adìyá rẹ̀ wọ́n kọ̀ láti túlẹ̀ fáwọn wọ́n ní torí báwọn òfin ìjọba àwọn family member Àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí tí àṣìṣẹ́ máa lọ́dọ̀ wọn ẹ̀ sí ìlàyé wọn sí ní jẹ́ ákùnù. Torí pé ní ìsìn ẹ̀sìn ákùnù pẹ̀lú obìnrin. Àwọn òbí ọ̀dọ́ ilé àwọn ọ̀gbà kọ́mọ ẹ̀yọ́ wá sọ́dọ̀ ọkọ rẹ̀. Ó dìgbà táwọn bá tó ṣe táwọn bá tó fáwọn èèyàn lẹ́nu jọ. Ẹ wá sí ìyàwó ìyàwó sílé yín. Torí pé èèyàn sì fáwọn èèyàn lẹ́nu jọ kọjá bẹ́ẹ̀ rọ̀. Sílẹ̀ ti ákùnù bẹ́ẹ̀ tí ó fi jọ́jọ́ pé yẹn lẹ́nu jọ́jọ́ tó fi fún. Láàbá ti fi ọmọ sọ́kọ ìdúmọ̀ àkúdùn. Ẹ ti fi sọ́kọ ẹ ti pè yìí. Ilé ọkọ rẹ̀ lọ́yọ̀ kọ́ máa lọ láti jọ. Ṣé ẹ bá fẹ́ kí mọ̀lẹ́bí àtàrà ọgbọ́ ẹ mọ̀ sọ fún ọ kí lágbájá ti lọ ilé ọkọ. Ẹ mọ̀ bí nípa àtọ̀ fún yín, pàjáwìrì lọ́ba dé. Àmọ́ bẹ́ẹ̀ wá sí ìdí ọmọ sọ́kọ̀. Ṣé ti gbàgbọ́ yẹ pé yèjì lẹ́bí kí ló ní tẹ́tẹ́ tọmọ sílé yín tẹ̀lé sílẹ̀ fọkọ rẹ̀ àyàfi tó bá yẹ kẹ́ ẹjọ́ sọ àṣọ yé pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ igbá ti àkójò ṣùgbọ́n kò ní sí ìmọ̀ wá gbọ́dọ̀ rẹ̀ láti sílẹ̀ fọmọ wálé rẹ̀ tó tó di pé àsìkò tá a tù sílẹ̀ bá tó tí wọn náà bá ti gbà bẹ́ẹ̀ wọ́n àmọ́ ní òfin ọlọ́run tó ti ṣe àkójò lórí obìnrin ó ti di ìyàwó ìyàwó ò sì yẹ kọ́ máa tún gbélé bàbá rẹ̀ máa kí ló kù. ilé ìjẹun ti jẹ wọ́n ní láti ọmọ báwọn èèyàn mójú tó kún sí ogún tó kù bá kú fún wa. àwọn olùkọ́ tó bá mọ̀ ọ́ta rẹ̀ yéé tó gbogbo mú kí o láwọn ọmọ báwọn lọ àwọn ọmọ bọ́lá lọ́dọ́ yéé tó gbogbo wọn lọ́mọ nípa bá ṣe ń kí ogún. ẹ̀ẹ́dì tó bá mọ̀ nípa bá ṣe ń kí ogún lẹ́nu àpèjì nítorí tó bá ti bá yí dàrú ọ̀ dàrú ẹ̀yìn àwọn tẹ́ bá wọ́n ní tó mọ̀ nípa rẹ̀ wọ́n bá ń fi dáadáa torí ìjọ olùsèjẹ́ ọjọ́ ọkọ̀ nípa sẹ̀ríà torí nínú sẹ̀ríà ìmọ̀ akẹ́kọ̀ọ́ dájú omi ìmọ̀ nípa báyìí tógún kọ́mọ̀ tí wọ́n lọ́kọ̀ nípa rẹ̀ kọ́mọ̀ nípa rẹ̀ tó tó lè jáde yunifásitì wọ́n ti tún kọ́ náà ní senior secondary school tí àwọn olùkọ́ máa kọ́ ọmọ dáadáa pẹ̀lú ọ̀pọ̀ ọmọ lè máa kó yé dáadáa ẹni tó bá mọ̀ nípa rẹ̀ ilé ọ̀nà ọba yìí ó ní àpá àtẹ́yọ́ pé kí máa ń ṣe sọ láti mọ́ṣáláṣí ibi tó bá wù ló máa ń kọjú. ní abá gba gbọ́n lẹ́nu pé bàbá mi dá kọjú sí kéjọ làkúlà yọ ọ̀nà yìí lẹ́nu tó bá lọ fọwọ́ pé pé òun fẹ́ yí wọn sáré sórí àjọ ìyá yìí tó láti bẹ́ẹ̀ ṣe ẹ̀yin ò ní yé ṣe ti ẹ̀ ní lórí ibi tó lọ ní ká máa kọjú sí òun náà ní àlùkùlà ẹ̀yin kọjú síbẹ̀ tọ́lá fọ́lọ́ ọ̀rẹ́ ẹlẹ́dàá ló bá ti sọ láti kàn àfi ká ẹ̀kọ́ títí kàn títọ̀ láti ní oṣù jẹ́ ojú ọ̀la làáfíà. wọ́n mọ̀ ká nìjà nípa ló ti sọ láti pépé ní kíláàsì tó fi ọkọ máa wá sí torí wọn ti ọkọ nínú kíláàsì tó bá ti ti sọ láti jẹ fáwọn ìjànú ẹgbọ́n ló jẹ ọlọ́run là ń ti sọ láti fún nínú kíláàsì gbogbo ẹjọ́ láti sọ láti nínú kíláàsì ọwọ́ ọkọ̀ títí alùpùpùlà tàbílà wa tàkàlùmọ́ nígbà tí sọ́dà fọlẹ́nu wọlé yẹn فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره àti ànábì àtọmọlẹ́yìn ànábì gbogbo alọ́lọ́ nípa kọjú sí ìhà àlùkébìlà wọn ò sí àyọkúrò kẹ̀kẹ́. wọ́n tó wá ti béèrè nípa níbi wọ́n ní táwọn àjàmọ́ àtàbílẹ̀ kí á lò fún nàìjíríà ni. a ti dáhùn rẹ̀ náà ibẹ̀ tí tó bá ti wá ní ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ní fún wíwá àti dáhùn tàbí ìgbésẹ̀ alùsùn náà ń ti dá alùsùn ń bẹ̀ lọ́dọ̀ sáàlì wọ́n ti dá àwọn kò kóra alálùsùn náà àti kábà fẹ́ àwọn èèyàn jẹ tàbí ìgbésẹ̀ alùsùn náà tọ́lá ìsìn ọwọ́ tàbí ìgbésẹ̀ orí bọ́ọ̀lù alùsùn náà wá jẹ́jẹ́ àdé wọ́n sàn rẹ̀ má bá ti kọ́ ẹjẹ́ tó ń lọ òkèrè sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ṣe súnà ṣe súnà ṣe súnà yẹra wà dáadáa rẹ̀ ó kọ̀ yóò wà dáadáa rẹ̀ ní máa jẹ́ ìlà náà ti pè sọ ìlà kó lọ àdáda dé ìgbà gbogbo àdáda rẹ̀ kọ́ àdáda rẹ̀ ọlọ́run ó tún wà mú adúró sísin lórí Islam ó tún mú adúró sísin lórí súnà ọlọ́run ẹlẹ́dàá ó tún bá wá lọ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك